aláròye máa wí o. ẹ wo ọba àlàyé yìí ẹ̀ẹ̀kan ṣoṣo ló gbọ́dọ̀ fẹsẹ̀ rajó láàrin ọdún kan wọ́n ní àìrìnjìnnà láìrí abuké ọ̀kẹ́rẹ́ aláròye ti gbé ìwádìí dé ìlú odò ọwá nípínlẹ̀ kwara níbi tí ọba wọn kò ti gbọ́dọ̀ fẹsẹ̀ rajó ju ẹ̀ẹ̀kan ṣoṣo lọ láàrin ọdún kan gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ìlú náà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrin oṣù keje ọdún 2024 yìí ni ọba joshua adéyẹmí àdìmúlà ọlọ́ta ti ìlú odò ọwá nípínlẹ̀ kwara ti sọ pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni òun gbọ́dọ̀ jó láàrin ọdún kan gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ìlú àwọn àti pé lásìkò tóun bá ń fẹsẹ̀ rajó lọ́wọ́ òjìji òun kò gbọ́dọ̀ hàn kábíyèsí sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrin oṣù keje ọdún 2024 yìí nílùú odò ọwá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú aláròyé lásìkò tí wọ́n ń ṣayẹyẹ ọdún ìjẹṣu àti ọdún ògún tọdún 2024 yìí ọba joshua dimula sọ pé òun sì ń tẹ̀lé èèwọ̀ tó rọ̀ mọ́ ìṣẹ̀ṣe tìlú odò ọwá nítorí pé ìṣẹ̀ṣe ni wọ́n fi tẹ ààfin àti orí ìtẹ́ tóun wà dó ìdí nìyí tóun fi gbọ́dọ̀ tẹ̀lé òfin tó rọ̀ mọ́ ìlú ó ní ẹ̀ẹ̀kan ṣoṣo ni òun gbọ́dọ̀ fẹsẹ̀ rájó láàrin ọdún kan lọ́jọ́ ayẹyẹ ọdún ìjẹṣu nìkan sì ni kò sí bí wọ́n ṣe lè máa lùlù tàbí kí wọ́n máa jó mi ò gbọ́dọ̀ jó mo kàn lè máa mirí lórí ìjókòó ni ọlọ́tà rọ gómìnà ìpínlẹ̀ kwara abdulrahman abdulrasaq kó fún ìlú odò ọwá ní ẹ̀tọ́ àwọn ó tẹ̀síwájú pé lára ètò táwọn ní lọ́dọ̀ ìjọba ni kí wọ́n ṣe àtúnṣe àwọn òpópónà ìlú tó ti bàjẹ́ bákan náà ni kíjọba tún àwọn iléèwé ìjọba ṣe káwọn ọmọ ìlú lè ní ìmọ̀ ẹ̀kọ́ tó yè kooro gbogbo ìlú tó bá ń san owó orí ló ń lẹ́tọ̀ọ́ sí àwọn ohun amáyédẹrùn gẹ́gẹ́ bí kábíyèsí ṣe wí ó fi kún un pé àwọn ìjọba Kwara tàná ṣe àwọn àṣìṣe kan tóun sì fẹ́ kí ìjọba Abdulrasaq ṣe àtúnṣe sí si ó ní ìjọba àná gbé àwọn ọba tó wà lẹ́yìn lẹ́yìn ìlú odò ọwá gun orí ipò tí ìlú wọn sì ti wà ní ipò kìíní báyìí ṣùgbọ́n ipò kejì sì ni ipò ọba odò ọwá ṣì wà títí di àsìkò yìí kábíyèsí tẹ̀síwájú pé àwọn ṣe ayẹyẹ ọdún ìjẹṣu níbi tí olórí yóò ti mú iṣu tuntun lọ sí ọjà láti fi hàn pé wọ́n fẹ́ bọ́ sí ọdún tuntun torí pé àgbẹ̀ ni iṣẹ́ tí wọ́n yàn láàyò láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ọdún bá ti ku ọ̀sẹ̀ méjì ni kábíyèsí kò ní lè jáde kúrò nílùú tí wọ́n á máa ṣe onírúurú ètùtù tí ọba yóò sì máa lọ gbé idà fún àwọn tó ń bọ Ògún torí pé lásìkò ọdún yìí ni wọ́n máa ń bọ Ògún tí wọ́n á sì wúre fún gbogbo ìlú kí ìlú lè tùbà kó sì túṣẹ. ìdá ìlú ò ní ṣe ìlú àwòye pé ibi tá a bá wà ló yẹ ká ṣe àwọn ọba tí ó wí pé kò sí nǹkan tó dàbí àṣà tá a bá tiẹ̀ sọ̀rọ̀ àwọn kan ní Yorùbá lẹ́wù wọ́n ní Yorùbá lẹ́wù ẹ́ tá a bá wà ní Róòmù àwọn olóyìnbó ní ká ṣe bíi Roma tá a bá wà ní ìlú aká wọ́n ní ká ṣe bíi káwa náà ká ẹ̀ ní ilẹ̀ Yorùbá a ní àṣà àti ìṣe tiwa ẹ̀sìn ó dẹ̀ yàtọ̀ fún àṣà àṣà wa àṣìṣe pátápátá ni bí ọba kan bá sọ pé Yorùbá ò ní àṣà tirẹ̀ àṣà tí ìtura yẹn ó dẹ̀ yẹ ká bójú ká lè sọ fún àwọn ọmọ wa kó lè tẹ̀síwájú àwọn olóyìnbó wípé kó má bàa lọ sí extinction àwọn àwọn kan wà tí ó ti ń lọ sí orin gbàgbé ó yẹ ká dá wọn padà kí àwọn ọmọ wa ó lè ní nǹkan títí wọn àṣà ó wà nípa ó ń sọ nípa ìtàn ìtàn bí ẹni ó ṣe dìde bí ó ṣe ń dàgbà bí ó ṣe ń gbègbè ayé àmọ̀ràn mi fún àwọn ọba tí ó bá sọ pé kò sí nǹkan tí ń jẹ́ àṣà kò ní pé kán dàgbà bá ṣe àròjinlẹ̀ àti àwájinlẹ̀ ọkàn wọn kí wọ́n dẹ̀ ṣe àtúnṣe sí ọkàn kí ó ran gbogbo wa lọ́wọ́ o. nínú àṣà wa bí mo ṣe sọ pé àṣà ṣe pàtàkì ọba tẹ́ bá rí tó bá wọ polo tó ń ṣe fàájì káàkiri níbi ayẹyẹ mo rántí a nípàdé àwọn ní Kwara South láìpẹ́ àwọn ọba tó wọ bùbá à kábíyèsí olúkò tó jẹ́ aṣíwájú ní ẹ̀bùn ọ̀dọ̀ wa níhìn ó sọ wípé tọ́sí àtúnṣe o ká lọ gbé agbádá yẹni pé agbádá ni aṣọ Yorùbá tí ọba ó yẹ kó wà nínú rẹ̀ ó jẹ́ káwọn òwúwà sọ̀rọ̀ tábà wá rí ọba tó wọ polo tàbí sáàtì báyìí ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ pé àṣà ti bò ṣé ti Róòmù àbí ti Ísírẹ́lì tẹ bá dé ilẹ̀ Ísírẹ́lì báyìí níbi tá a ti fi Jésù olùgbà àwọn ní orin borí tiwọn ẹ̀ẹ́dẹ́ nígbà wọ́n yàtọ̀ sí muslim kan torí wọ́n borí àyíká àti agbègbè wọn ló pè fún bí wọ́n ṣe ń wọ aṣọ wọn ní ilẹ̀ Yorùbá ọba ló adé adé ẹ̀ la fi ń mọ ọba ìlúkẹrẹ a fi ń mọ àwọn òjòyè ẹ tí ẹ bá ti rí ẹni tó gbé adé lórí yàtọ̀ fún àwọn onírúurú adé òṣèlú tí ó ti wà ní ìgboro báyìí o bíi adé olúwo onírúurú ọba ló ṣàti wà a ní ọba ògbóni ṣùgbọ́n tí wọ́n sì ẹ̀ pé náà mọ́ ọba tí ẹ bá rí adé lórí rẹ̀ náà. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín